gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni. ẹ̀mú má dà kọrin kọrin o. gbàgede àṣà ni. gbàgede gbàgede ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé ah, oh. àṣà Yorùbá wa gbàgede àṣàlẹ̀tò. kájí kóró bá o kájí sùkú kàdàbí mọ́lẹ̀ o bẹ́ẹ̀ ni ojú sọ́kọ kẹ̀mbẹ̀ sanyán bàbá ṣọ́. ìlú àtibúba pẹ̀lú àbètí ajá agbada ẹ̀sìn kí yorùbá ló nìyẹn bẹ́ẹ̀ ni kárí ni ká pọ́n nílẹ̀ yorùbá ló nìyẹn ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi àṣà ọmọ gbàgede gbàgede àṣà ni àṣà alẹ́ wa ni gbàgede oh, oh. àṣà ni ah. ètò tó ń ṣí wa létí ó ká má gbàgbé àṣà Yorùbá wa tó ṣí wa létí lọ́sẹ̀ gbàgede ah, ah, oh. àṣà lẹ́tọ̀. Eh. Mojísọ́lá Ìjàyí ta tó kún ètò yẹn ò bẹ́ẹ̀ lórí àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé. ó jí fẹ́lẹ́ jà ní o tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. gbàgede ah, ah, àṣàlẹ̀ tó. gbàgede àṣà lètò ètò tó ń ṣe wa létí pé ká má gbàgbé àṣà èdè àti ìṣe ilẹ̀ yorùbá ọ̀hún rèé ó tún ti gorí afẹ́fẹ́ lóníràbájì gan àti lónírẹ̀gẹ̀dẹ̀ fìhín apá ńlá tó solé ayérò ìbàrẹ̀ o. ìbá ládéládé ìbá lóyèlóyè ìbá gbogbo jìnwìn jìnwìn ìlẹ̀kẹ̀ lóde ilẹ̀ yìí mojúbà. ìbà fún gbogbo ajímúrùkẹ̀rẹ̀ pátápátá lóde ilẹ̀ yìí mojúbà. oṣó ilé yìí mojúbà àjẹ́ ilé yìí mojúbà gbogbo ajúnilọ lóde ilẹ̀ yìí mojúbà. ìbá lágbára lóde ilẹ̀ yìí àní gbogbo alágbára juni lọ àwọn tó lè juni nù pátápátá síbi tó bá wù wọ́n mojúbà. ìbá gbanigbani táyé ń sáyà mojúbà ìbá omimiwò tí mímiwò mímiwò ìbá ṣe yóò wù Elédùmarè dákun má ṣe búburú fáwa o ẹ̀bẹ̀ lábẹ́ ọ́ aláwùrábí. ìbà ọlọ́run ìbà ènìyàn ìbà àwọn tí ń pèdè kémi ó tó máa pèdè ìbà àwọn aṣíwájú nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ni mo ṣe ń sọ pé ìbà ọlọ́run ìbà ènìyàn torí pé àdáṣe ní hun mọ̀ ìbà ò gbọ́dọ̀ hun mọ́ ènìyàn. mojísọ́lá mọdọdẹ ètò lónìí lónírà bájìgàn àti lónírẹgẹdẹ fìyìn mo tún ti kó kinní ọ̀hún dé o. ó yá agbe máa gbóhùn mi ròkun àlùkò gbóhùn mi rọ̀ṣà afẹ́fẹ́ lẹ́lẹ́ tí í ṣe wé oko lálo lálo ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí í ṣe wé àgbọn gẹ̀jigẹ̀ji ẹ parapọ̀ kẹ́ gbóhùn mi ràgbà ńlá ayé ní gbogbo àgbáyé kí n máa kọ lálálá ni lórí rédíò méjì kan lórí rédíò àdùn o. iléeṣẹ́ rédíò tí ń lọ wájú táwọn ẹgbẹ́ ń tẹ̀lé sweet one oh seven point one fm ní ìlú abẹ́òkúta òkè tèmídérélá létéńté sí bóṣùpá ti ń létéńté jọba lóde ọ̀run ẹ̀yìn kọ́ èyí ah! yóò tún dùn yóò dùn lọ́sàn-án òní ẹ káàsán nílùú ẹ̀gbá ọmọlúṣàbí agbòǹgbò àkàlà àní níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí lórí youtube ẹ̀yin ti yèyé gbàgede àṣà lórí youtube mo kí yín pé ẹ káàsán o ẹ̀yin ti facebook ẹ̀yin tẹ́ ẹ ń wò wá lórí facebook sweet fm ẹ káàsán àní gbogbo àkókò tẹ́ ẹ bá wà níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí ni mo fi ń kí yín o mo fi gbogbo àkókò tẹ́ ẹ wà níbẹ̀ ń kí yín pé ẹ kú déédéé àsìkò yìí gbàgede àṣà lètò èyí tó ń gorí afẹ́fẹ́ lóníràbájì gan àti lóní rẹ̀gẹ̀dẹ̀ fìhín yèyé gbàgede àṣà mojísọ́lá àjàyí ló kọ mi àríkí ọmọ àfìjà sínú pètè ẹ̀rín èmi lọ́mọ afẹ́bi sínú kò ń jà hun èmi lọ́mọ bó ló ń jẹ bá rí mi tó rojú máa sì fàyè jẹ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni àríkí ọmọ ajó má níwòran mo tún ti lété ń bọ̀ sórí àpèrè ètò lónìí ìbàràpá ni mí ọmọ fi bàràpìlẹ̀ ọ̀rọ̀ tápá ti tan èrúwà ojòkò agbẹdúdú orí òkèlé àkùkọ gàgàrà kíkọ lérúwà agbẹnidájà tiwa gbàgede àṣà bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ ìṣínilétí ni gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ la máa ń ṣíra wa létí kí là ń ṣíra wa létí fún àníkáfà ṣàṣínilétí òun ni ètò gbàgede àṣà wà fún nítorí pé ọmọ tó sọ lẹ́nu sàpò ìyàkọ́ wọn ní òòṣà èyí tí à ń sìn táwa ń lé ọmọdé sẹ́yìn ń di ẹ̀ irú òòṣà bẹ́ẹ̀ ò ní pẹ́ parun àmọ́ òòṣà kọ́ leléyìí àṣà ni orí ètò eléyìí la ń ṣe ìgbélárugẹ àṣà tiwa kó má bàa parun Eh, torí pé ńgbà tí ò parun láyé olúgbọ́n tí ò sì parun láyé àrẹ̀sà kò parun láyé ọwọ́ àrọ̀gbọ́n àga àní kò ní parun àṣà yorùbá ò ní parun lójú tèmi kò ní parun lójú tèmi eh, ẹ̀yin ńkọ́ ẹ̀yin náà ní kò ní parun lójú yín eh, kì í wá ṣe àdúrà bẹ́ẹ̀ kò sì ń ṣèpè ìgbésẹ̀ la máa gbé ìgbésẹ̀ tó nípọn bí awo erin ìgbésẹ̀ tó nípọn bí awo erin la máa gbé ṣé ẹ gbàgbé ohun tá à ń bá bọ̀ níjẹjọ torí ẹni bá lọ ló bá kú ètò ìbímọ lẹ́yìn ìgbéyàwó láyé àtijọ́ tá à ń bá bọ̀ níjẹjọ ṣé ò gbàgbé ibi tá a bá a dé àti bá a débi tó lápẹẹrẹ mo ṣàlàyé fún wa pé èèwọ̀ ni fún obìnrin àti ọkùnrin láti máa yan àlè láyé àtijọ́ nítorí pé láyé àtijọ́ ó ní ìjìyà àwọn òṣè ó bínú ifá ilé ọkọ náà ó béèrè nítorí pé wọn ò ní ohun méjì tí wọ́n ń ṣe láyé àtijọ́ ju ìṣẹ̀ṣe lọ ẹ jẹ́ n fi gbogbo àkókò yìí kí gbogbo àwọn oníṣẹ̀ṣe àgbáyé pátápátá ẹ jẹ́ n kí bàbá wa abẹ́rẹ́ fa ojúbọ̀nà onífá ẹ̀gbá mm, olóyè àmọ̀lé ògúndélé pé a kú ọdún o a kú ìyèdùn onífádé àmọ̀lé ògúndélé abẹ́rẹ́ fa tí wọ́n jẹ́ ojúbọ̀nà onífá ẹ̀gbá wọ́n fún wa lówó lórí ètò yìí ní ìjẹjọ ẹ̀ a sì ti ń pín bí wọ́n ṣe ní apẹ àwọn tó jẹ ẹ̀bùn wa màmá wa ilé àṣù látàdígbẹ̀ wọ́n ti gba káàdì títí wọn bàbá wa Akẹja láti òkè àrẹgbà àwọn ò tí ì pè láti gbà yín náà ẹ pè tẹ bá pè mí lẹ́yìn ètò máa fún yín hmm, mi ò ní nọ́mbà yín lọ́wọ́ bẹ ṣe ń pè sórí ètò yìí mo lè má ní nọ́mbà yín lọ́wọ́ o torí orí fóònù mi ilẹ̀ ń pè sí ṣùgbọ́n lẹ́yìn ètò tẹ bá pe nọ́mbà tí mo bá pè òun lẹ́ẹ̀fi bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò mo kí gbogbo wa lágbára lọ́wọ́ Elédùmarè ipá ò ní pín wá. Hmm. mo sọ pé ifá ilé ọkọ ó béèrè ṣe rí àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n lè fẹ́ lógúnlógún wọ́n lè fẹ́ lọ́gbọ̀n lọ́gbọ̀n bí mo ṣe máa ń sọ fún wa kì í ṣe èèwọ̀ kò sí èèwọ̀ ń bẹ tí ó bá nídìí pàtàkì tóbìnrin lè fi kọ ọkọ rẹ̀ sílẹ̀ bó bá jẹ́ pé ìdí tó ṣe pàtàkì tí wọ́n ti yanjú ẹ̀ yanjú ẹ̀ tí wọn ò rí yanjú òun náà lè lọ fi ọkọ míì láyé àtijọ́ ṣùgbọ́n pé àmọ́ wá ta sí àgẹ̀rẹ̀ ìjìyà ń bẹ láyé àtijọ́ àwọn baba ńlá wa wọ́n lè níyàwó tó bá wù wọ́n ọkùnrin ní òun lè láya púpọ̀ kò sí ohun tó burú Hm, ẹ parí ẹ̀ lé ẹ má jẹ́ nǹkan tán orin kọ́lá wa kọ lórí ètò tòní. ètò ìbímọ lẹ́yìn ìgbéyàwó láyé àtijọ́ mo ló pín sí oríṣiríṣi ọ̀nà hmm, oríṣiríṣi ọ̀nà ló pín sí kì í ṣe obìnrin nìkan ni wọ́n máa ń fi àìrọ́mọbí ni wọ́n máa fi ń kàn láyé àtijọ́ wọ́n a máa bi ọkùnrin náà léèrè àìrọ́mọbí ohun tó fà á wọ́n a máa pe àkíyèsí ọkùnrin sí láyé àtijọ́ pé ọkọ ìyàwó kí ló ṣẹlẹ ṣé kìí ṣe pé o kó àrùn tàbí bóyá àtọ̀sí tàbí àìlágbára tó láti ṣe kíni láti ṣiṣẹ́ òru láti bá ẹ mọ̀ pé ọ̀tọ̀ níṣẹ́ ọ̀sán ọ̀tọ̀ níṣẹ́ òru tí ọkọ àtìyàwó máa ṣe àbí ò lágbára tó láti ṣiṣẹ́ tòru ni tó yẹ kó o bá ya rẹ ṣe má fi wọ́n ní ọwọ́ tí bá ń dunni a kì í fi sábẹ́ aṣọ bí wọ́n ṣe ń ṣe àjò fún ìyàwó bẹ́ẹ̀ ni wọ́n máa bi ọkọ náà léèrè àwọn ọ̀rọ̀ tó bá tọ́ láyé àtijọ́ wọn kì í fi àrùn àìrọ́mọbí kan obìnrin nìkan takọtabo ni wọ́n máa ń ṣe àjò rẹ̀ láti jẹ́ pé kí ni kí wọ́n rí ọmọ bí mò ń bọ̀. àní láyé àtijọ́ wọn a máa de oyún bẹ́ẹ̀ ni oyún dídè láyé àtijọ́ bóbìnrin bá ń lóyún tóyún náà sì ń bàjẹ́ bóyá ó ń wálẹ̀ nígbàkúùgbà bí nígbà tí ó bá tó bí oṣù kan tó lóyún tó tó bí oṣù kan tó wálẹ̀ ó lóyún ó tún tó bí oṣù méjì ó wálẹ̀ ìmíì gan oyún míì gan máa tóṣù mẹ́ta kó tó wálẹ̀ ẹ̀ ó jẹ́ ọ̀ranyàn kí àwọn àgbà àtijọ́ kí wọ́n mójútó lẹ́yìn tí wọ́n bá ti ṣe ìwádìí tí ó yẹ kí wọ́n ó ṣe Mm, wọ́n bá ti wádìí tí gbogbo nǹkan tí oyin tó wà ń bẹ̀ tó ń fà á tó fi ń wáyé bẹ́ẹ̀ ẹ̀ tí wọ́n bá ti gbogbo ìwádìí ẹ̀ tán dandan ni láyé àtijọ́ kí wọ́n pe àwọn babaláwo àti àwọn oníṣègùn wọ́n máa ń ṣe níjọ́wọ̀n àná pé tó oyún eléyìí o á dé ni kó lè bá a ṣe kí ni kó lè bá a dúró kó lè bá a rí bí mm, àmọ́ láyé òde òní ohun gbogbo ti yàtọ̀ ṣùgbọ́n ibẹ̀ ń kọ́ là ń lọ lónìí mo ní oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń gbà di oyún láyé àtijọ́ àwọn mìíràn wọn a máa ṣe àgbo bẹ́ẹ̀ ni àwọn oníṣègùn àwọn adáhunṣe àwọn babaláwo wọ́n á ṣe àgbo wọ́n á ṣe àgbo míì faláboyún aláboyún ó sì fi wẹ̀ bó bá wẹ̀ tán kọ́ wọ́n á wá ṣa àwọn ewé àti àwọn nǹkan nǹkan kan nǹkan kan kò ṣeé sọ lórí afẹ́fẹ́ o tí wọ́n fi pèlò àgbo ohun tó bá ti wẹ̀ tán wọ́n á lọ rèé ṣá níbi tó ti wẹ̀ wọ́n á wá ṣe kí ni wọ́n á so kọ́ wọ́n á fi sínú ọ̀kẹ́ ṣe rí ọ̀kẹ́ tá à ń sọ yìí kì í ṣe ọ̀kẹ́ owó ọ̀kẹ́ kan wà tí wọ́n máa ń sọ láyé àtijọ́ ó dàbí ẹ̀ ṣùkù bí bàbá wa àṣàmú akínrìndé ṣe láàyè wa àgbà ò ní tán lórílẹ̀ o wọ́n máa ń pè ní àpamọ́ a pè ní àpamọ́ nínú àwọn nǹkan yìí ni wọ́n ó da àwọn nǹkan tí wọ́n ṣàyè wọ́n ó dà á sí wọ́n sì sọ̀rọ̀ sókè àjà òkè àjálé ló máa wà títí títí títí dọjọ́ ìkúnlẹ̀ dọjọ́ ìkúnlẹ̀ abiyamọ ká tó tú ọ̀kẹ́ tá a so mọ́ òkè yìí ní àpamọ́ ká tó tú kúrò àwọn baba ńlá wa tún máa ń pè lò nǹkan kan sínú ẹyin láyé àtijọ́ ẹyin adìẹ ni wọ́n máa pè lò nǹkan yẹn sí bọ́ bá ti pè lò ẹ̀ sí tọ́ńkọ́ hmm, ẹyin ọ̀hún ni wọ́n wá mú ni wọ́n fi wọ́ aláboyún níkùn láti ìsàlẹ̀ lọ sókè. So wọ́n ó sì fi ẹyin ọ̀hún wọ́n ó fi sínú kolo wọ́n á wá so yẹn náà mọ́ òkè àjà ọ̀nà tí wọ́n ń gbà dé oyún láyé àtijọ́ nìyẹn tó bá ti ń di pé ah ìyàwó ọ̀sìngín ìyàwó tá a fẹ́ níṣu lọ́kà ó mà ti ń lóyún oyún ọ̀hún ò tọ́jọ́ kò tóṣù ń sì ń wálẹ̀ báwọn bàbá wa ti ń ṣe láyé àtijọ́ nù wọ́n á so sókè nígbà nígbà wọn bá ti ṣèyún tán tó bá tún ti wá ń tàkókò tí ó yẹ kí aboyún yìí amoṣù mámọjọ tó ti ń tàkókò tó yẹ kó kó kó bímọ wọn á tún lọ rèé gbé kóló yìí látòkè àjà wọn gbé sọ̀kalẹ̀ wọn á yọ ẹyin yìí wọn á ṣe wàá fi wọ́ ọ wá láti òkè wá sísàlẹ̀ ṣe é rí i pé nǹkan tó lágbára ni ó ní bí wọ́n ṣe bí wọ́n ṣe ń ṣe tí wọ́n bá fẹ́ lu ẹyin yìí lákọ̀ọ́kọ́ ó tún ní bí wọ́n ṣe máa ṣe tí wọ́n á tún fi ẹyin yẹn náà dá ọmọ yẹn padà sísàlẹ̀ agbára ń bẹ nínú nǹkan táwọn bàbá wa ń lò láyé àtijọ́ agbára ń bẹ agbára ń bẹ àwa ìwé ìwòyí ti sọnù àti káṣàdànù abégúnlégún lé ògbẹbọ abòṣà ọjà òṣà ọjà ògbẹbẹ àwa gbàgbé pé ẹbọ àṣà tá a kọ̀ sílẹ̀ láìrú ń bọ̀ wá lẹ́yìn bí òkú ìyá jọjọ ìtọ́jú oríṣiríṣi ní bẹ láyé àtijọ́ hmm, ṣé mọ̀ wípé èyí ni gbọ́n bá ti ṣe eh, ti ẹlẹ́yin yìí tí wọ́n fi wọ wá láti òkè sísàlẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ ni o ìgbàgbọ́ àti ìdánilójú pé àfọ́n ti gbó nìyẹn yóò sì wọ̀ wẹ́rẹ́ ẹ má gbàgbé àdúrà táwọn bàbá wa máa ń ṣe tán bá aláboyún àwọn ìyá ńlá wa wọ́n máa ń ṣe àdúrà kan fún aláboyún pé àfọ́n á gbó kó tó wọ̀ àfọ́n á gbó kó tó wọ̀ bí àfọ́n ò bá gbó òun ni máa ń fa mẹ̀síkárèèdì lédè iléèbó àfọ́n á gbó kó tó wọ̀ yẹn ni pé ibi tọ́mọ wà ń yóò gbó dáadáa yóò takòókò kò ní kàn kò ní kàn wálẹ̀ nígbà tí ò yẹ ọpọlọ ń bẹ nínú gbogbo àwọn nǹkan táwọn baba ńlá wa ń ṣe àtàwọn ìyá ńlá wa láyé àtijọ́ mò ń bọ̀. àní mo ní ìtọ́jú àti ètò ìlera tìyàwó òsìngín <laughs> tàbíyàwó àṣẹ̀ṣẹ̀ gbé àwọn baba ńlá wa kì í fi ṣeré Hmm, nígbà tí mo sì ń bímọ ẹ jẹ́ n sọ ti tèmi nígbà tí tó ń ṣẹ̀ṣẹ̀ gbé mi náà níyàwó tí mo sì ń bímọ torí mo ti dáwọ́ ọmọ dúró báyìí o téèyàn kan má ranjú àgbà ti dé o bó o ní àní ranjú ń bẹ̀ ọ̀hún mo ti stop ẹ̀ à stop ṣe bẹ́ẹ̀ láago mélòó ẹ́n nígbà tí mo sì ń bímọ bí mo bá ti bímọ òpóǹlò ọmọ òkókó làwọn ìyá ọkọ mi ó ti dé ìyá mi náà ó ti dé kí náà gbé wá àgbóní àgbóní ìtọ́jú ọmọ òkókó láti ìgbà tá a bá ti fẹ́ yàwó làwọn ìyá ńlá wa àti àwọn bàbá ńlá wa máa ti ń ṣe ìtọ́jú èèyàn gbàgede àṣà lètò ètò tó ń ṣí wa létí ọ̀hún náà rèé o àní láti ìgbà tá a bá ti fẹ́ yàwó làwọn bàbá ńlá wa àti àwọn ìyá ńlá wa ti máa ń ṣe ìtọ́jú wa láyé àtijọ́ mo sọ tìgbà tèmi náà bẹ̀rẹ̀ sí ní bímọ mo sọ láti kókó èmi àwọn ọmọ mi ò kàn kì í ṣe àìsàn torí pé àwọn àgbo tó yá fi wẹ̀ kókó oríṣiríṣi ni àwọn míì wà olórí ni láti orí nìkan láfi wẹ̀ fọmọ kókó orí nìkan hmm, orí nìkan la máa fi wẹ̀ ọmọ ò sì ní ṣàìsàn àwọn ìmíì á fún mu èyí tó yẹ ká fún mu ọ̀tọ̀ èyí tó yẹ ká fi wẹ̀ ọ̀tọ̀ àgbo eyín ọ̀tọ̀ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ láyé ìsìn ọlọ́tọ̀ ló ní tòun ọ̀tọ̀ ló kọ́lé ẹ̀ sọ́tọ̀ọ̀tọ̀ o hmm tí mo bá gbọ́mọ rẹ ilé ìwòsàn á jẹ́ wípé mo fẹ́ lọ gba abẹ́rẹ́ àjẹsára ni hmm, ọmọ tí wọ́n bá tọ́jú nílànà ti báwọn bàbá wa ṣe ń tọ́jú ọmọ òpóǹlò ọmọ òkókó láyé àtijọ́ kò ní kò ní ṣàìsàn kò ní kàn máa ṣàdédé ṣàìsàn bẹ́ẹ̀ ni ẹ wò ó ẹ jẹ́ à fi ìyún lébẹ̀ níbẹ̀ wọn hmm, torí pé omi pọ̀ lámù mo kó àwọn òwe kan wá lónìí mo sì fẹ́ jẹ́ ká yànnàná ẹ̀ ká lò ó bó ṣe yẹ ká lò ó nítorí àwọn àṣìlò òwe hmm, bá a bá ti lọ gba ìpè a máa yànnàná ẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni à ń gbà là ń gbà ṣi òwe Yorùbá lò wọ́n ní àròkò kò sáròkò lénìí mo mọ̀ọ́mọ̀ má mú àròkò wá torí pé a máa wá àwà jinlẹ̀ nípa àwọn àṣìlò àwọn òwe wa báwọn èèyàn ṣe ń ṣìlò láyé àtijọ́. Mm ẹ jẹ́ ká tún rìn báyìí mò ń bọ̀. àní àgbo eyín ń bẹ oríṣiríṣi làgbo ọmọ òkókó èmi ò pé kéèyàn má lọ sílé ìwòsàn lọ gba ìwòsàn tàbí gba ìtọ́jú o èmi ń sọ pé báwọn bàbá wa ti ń ṣe láyé àtijọ́ nù nínú àṣà Yorùbá tẹ́lẹ̀ rú àgbo agbára àgbo lọ́sùn fi ń wẹ̀ ẹ́ mọ́ rẹ̀ kí dókítà òun tó dé àbímọ má dáná lé ọ̀ṣun là ń pòwe mọ́ ọ̀ṣun là ń fèyí kí. láyé àtijọ́ báwọn baba ńlá wa ṣe ń ṣe nìyẹn wọ́n á ti máa tọ́jú oge tí wọ́n gbé níyàwó ọ̀sìngé wọ́n á máa tọ́jú ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé lábẹ́ pé bóyá ó kù díẹ̀ káàtó bóyá wọn ò tètè rí ọmọ bí tàbí lábẹ́ pé ó ní oyún oyún yẹn ń wálẹ̀ oyún dídè ó tún yàtọ̀ sí oyún síso kọ́ ẹni bó ló ṣe yàtọ̀ á máa sọ hmm, ẹ mọ̀ páwa ò ní jẹ́ kí tí ó di sí ohun tó bá dáa tó dáa tó dáa tó dáa tó jẹ́ àṣà wa àlélẹ́ tó dáa tó dáa nínú àṣà wa ọ̀hún ẹ jẹ́ á mú un ká máa fi ṣòdiwọ̀n ayé wa hmm. ètò iṣẹ́ abẹ ṣíṣe fáláboyún ò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ láyé àtijọ́ nítorí pé wọ́n á ti ṣe gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe ńgbà tí ìyàwó ọ̀sìngín tàbí ìyàwó àìṣẹ̀ṣẹ̀gbé tó bá wà nínú oyún Mm. mímu ọ̀tọ̀ wíwẹ̀ ọ̀tọ̀ bí wọ́n ṣe ń ṣe láyé àtijọ́ nù bẹ́lòmíì lóyún ní ìsìn <laughs> ìjẹkújẹ ni wọ́n máa jẹra ẹ̀ ntí òye ó jẹ ló máa máa jẹ láyé àtijọ́ àwọn àwọn àgbà àtijọ́ wọ́n máa wọ́n ní àkíyèsí tó pọ̀ hmm. wọ́n ní àkíyèsí tó pọ̀ nínú àṣà Yorùbá ni ká tọ́jú aláboyún títí dọjọ́ ìkúnlẹ̀ títí ó máa fi bímọ làwọn baba ńlá wa àtàwọn ìyá ńlá wa ó fi máa tọ́jú aláboyún èyí tó yẹ kán fún èyí tí ò yẹ kó jẹ wọn á jẹ́ kó yàgò fún wọn á máa ṣọ́ ọ lọ́wọ́ wọn á máa ṣọ́ ọ lẹ́sẹ̀ tó bá jẹ́ ọmọ kékeré tó jẹ́ ọmọ aláìgbọ́rọ̀ tó bá jágbàlagbà ẹ òun náà ti mọ ohun tó tọ́ ó ti mọ ohun tó yẹ kóun ó jẹ ó ti mọ ohun tí ò yẹ kóun ó jẹ bí wọ́n bá kàgbó fún ó ti mọ gbà tí ó mú ó ti mọ gbà tí yóò fi wẹ̀ ah! àmọ́ ọ̀kánjú àti dàgbà báyìí o ọgbọ́n ti ń rewájú bọ́n bá ti bímọ òpó ńlò ńkọ́ àti kékeré náà ni wọ́n tún ti ṣe tiẹ̀ wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ìtọ́jú ọmọ òpó ńlò ọmọ òkókó ọmọ píníṣín ní jẹ́ báwọn àwọn kan ní èdè ìbàràpá tẹ́tí ẹ̀ máa ń sọ yìí náà gbòjọ́ ọmọ ìbàràpá ni mí èdè mi èdè mi àṣà mi nì lára àṣà lèdè wà àwọn kan ní Yorùbá tí mo máa ń sọ èyí àwọn wọ́n pè mí níjẹ̀jọ́ wọ́n ní kí ló ń jẹ́ eégún a kì í bóníṣu wà á débi eégún èèbù látúlẹ̀ tún lè fi ègùn wé o hmm, ẹ jẹ́ àpè léèbù bàbá mi àṣàmú akínrìndé ní èèbù ni èèbù a kì í bóníṣu wà á débi ègùn ah, ọlọ́run jọ kó ṣàánú wa yorùbá kẹnu hmm, ọ̀tọ̀ yorùbá pọ́nbélé ọ̀tọ̀ lédè àdúgbò a sì lè médè àdúgbò kúrò nínú èdè yorùbá torí pé ibi abínibí ni. Bini, ọmọ ẹ̀gbá ń ṣèdè ẹ̀gbá èdè àdúgbò wọn ni ìbàràpá ń sọ èdè ìbàràpá èdè àdúgbò tiwa náà ni àbí ni ìbàdàn á sọ èdè tìbàdàn hmm? ànàgó ni àwọn kan ń sọ ní ilẹ̀ ṣé yewa ni àbí èdè àdúgbò tiwọn náà ni ẹ wò ó ọ̀rọ̀ èdè kọ́ mo mú wá lónìí o a ní ìtọ́jú ìlera àwọn àgbà àtijọ́ wọn wọn ò mú ìlera wọn wọn ò fi ọwọ́ yẹpẹrẹ mu. Hmm, láyé àtijọ́ wọ́n á tọ́jú aláboyún títí títí dọjọ́ ìkúnlẹ̀ wọ́n á sì tọ́jú ọmọ òkókó títí tí yóò rìn àgbo tí wọ́n fi wẹ̀ ẹ́ tára ẹ̀ ó fi máa dá ṣáká àgbo ara líle ń bẹ àgbo eyín gbogbo ẹ̀ ní ń bẹ lóríṣiríṣi orí afẹ́fẹ́ la wà á lè máa kà á ẹ jẹ́ àpé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ káwọn èèyàn bá wa dá ṣètò mo kó àwọn òwe kan wá mo sì fẹ́ ká lò ó bó ṣe yẹ ká lò ó mo ní ká ṣe bí wọ́n ti ṣe kó lè bàa rí bó ṣe yẹ kó rí Eh, gbogbo ẹ̀yin tí ẹ ti subscribe fún yèyé gbàgede àṣà lórí youtube ẹ lọ rèé subscribe o yèyé gbàgede àṣà tv ẹ search ẹ lórí youtube kẹ́ ẹ dẹ̀ subscribe fún mi torí pé à ń gbádùn yín nìkan ò tó hmm, à ń gbádùn yín ọlọ́wọ́ bọ́tì nìṣá à ń gbádùn yín ni màá mú lọ ilé à ń gbádùn yín ṣe mú lọ ilé onírẹ̀sì kò ṣe mú lọ ilé onírẹ̀sì o ẹ subscribe sórí youtube channel mi kẹ́ ẹ dẹ̀ máa wò lóòrèkóòrè ní tí ẹ lè fi gbé mi lárugẹ nù o yèyé gbàgede àṣà tv on youtube ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ti ń pè tẹ́lẹ̀ fẹ́ darapọ̀ mọ́ whatsapp group wa yèyé gbàgede àṣà fans club ẹ máa pè mí lẹ́yìn ètò láti fi yín sórí whatsapp wa sórí nọ́mbà tí n bá pè lẹ́yìn ètò mtn tí n bá pè lẹ́yìn ètò yìí ni kẹ́ ẹ pè mí sí kẹ́ ẹ lè fi darapọ̀ mọ́ yèyé gbàgede àṣà fans club àwọn èèyàn wa èèyàn má jẹ èèyàn tẹ́ńbẹ́ àwọn akọ́mọlédè àgbàṣàgà ń bẹ́ńbẹ́ ó dẹ̀ ní àwọn ètò tá a máa ń ṣe lórí ibẹ̀ yẹn náà tó jẹ́ pé ẹ máa gbádùn ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan torí pé ọgbọ́n òpin síbì kan àwa náà tó súnmọ́ àwọn kan hmm, n ló jẹ́ a máa rí gbogbo àwọn nǹkan tá à ń mú wá yìí kárí mú wá o ẹ jẹ́ kí bàbá mi ọ̀mọ̀wé fàjẹyọ ti College of Education òṣìẹ̀lẹ̀ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ipá ò ní pín yín o olóyè ẹ̀sbí bákàrè pàràkò yìí ààrẹ fúnra ẹ̀ àti olóyè òbí adésọjí ẹ kú ìgbà gbogbo mo kí yín mo kì yín mo lù yín lọ́gọ̀ ẹnu ọ̀já tẹ́ ẹ fi ń pọ̀n mí ò ní í já lágbára ọlọ́run èmi náà wà ní jábọ́ lẹ́yìn yín màmá wa iléàsù látàdígbẹ́ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ àwọn náà wọn ọ̀gbẹ́yìn lórí gúrùpù yèyé àṣà ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ o. kí lorúkọ yín ìbòlẹ̀ tí ń gbè wá káàsán máa ń. Mrs. Oyèwọlé láti Sango mo fẹ́ pa òwe yìí ẹ wá sọ fún mi bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ni mo fẹ́ kẹ́ ẹ fi dáhùn ẹ Yorùbá máa ń sọ pé àwa Yorùbá máa ń sọ pé ẹ jẹ́ ká ti bi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ bẹ́ẹ̀ ni ṣé o tẹ́ ẹ mú nìyẹn Mrs Oyewole mo fẹ́ kẹ́ ẹ bá wa parí ètò yẹn wà nídìí rédíò yín tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ máa gbọ́ ká ti bi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ. ó yẹ ṣàlàyé bó ṣe yóò jẹ́. Mr. Oyewole ẹ máa bá wa bọ̀ ẹ máa bá wa bọ̀ ah bàbá mi àṣàmọ́ Akínrìndé ti wọlé wọn láàjọ ṣe lónìí ni lágbára Ọlọ́run ọjà tẹ́ ẹ fi ń pọ̀ wá kò ní já àwa náà ní jábọ́ lẹ́yìn yín ta ló wà lójú òpó yẹn o Mrs. Oyewole náà kọ́kọ́ pè rogodo ẹ lò ó kí lórúkọ yìí ibo lẹ ti ń pè wá. màmá wa Modúpẹ́ Ọlá Ajíbọ́lá láti ibo lẹ ti ń pè é. Èjìó ibo ló ń jẹ́ Èjìó. Lárígbàjò ká ti bi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ó yẹ ṣàlàyé báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ kọ́ ó yẹ ṣàlàyé Wọ́n á jẹ bí rogodo ẹ máa bá wa bọ̀ ẹ <laughs> máa bá wa bọ̀ <laughs> ọlọ́wọ́ bọ́ sí ni mi ọwọ́ rẹ̀ àmúlélé ẹ yí ẹ̀rọ rédíò yín sílẹ̀ ẹ lò kí lórúkọ yín ibo lẹ ti ń pè wá. Morfas ṣó ká ti bi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó yẹ sọ no wà ń bẹ ó yẹ sọ bó ṣe jẹ́. ah kábíyèsí elédùnmarè ẹ máa bá wa bọ̀ ẹ máa bá wa bọ̀ ah <laughs> bàbá mi àṣàmú akínrìndé wà ń kalẹ̀ wọ́n kàn ń fi yín rẹ́rìn ni pé ah ṣó yẹ kẹ́yìn ọmọ yorùbá ó máa ṣe báyìí zero eight one seven nine two zero one zero seven one tàbí zero nine zero one two four six eight eight zero two ta ló wà ń bẹ̀ kí lorúkọ yín bọ̀lẹ̀ sí ń pè wá kí lorúkọ yín bọ̀lẹ̀ sí ń pè wá pápápá. Ah, àwọn tó máa gba ẹ̀bùn mi náà dé yìí o bọ́dá Saheed láti ìtaàkà káàtì bíi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ó yẹ ìṣàlàyé ẹ. Hmm, òun ni pé káàtì bíi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ. ó yẹ je jẹ́ fún yín mi ẹ̀ tún jẹ́ fún yín nìmí ẹ wá ń fakọ sí tẹ́ ẹ gbà tẹ́ pé bẹ́ẹ̀ ni hmm? ó dá yín lójú ó dẹ̀ jẹ́ kí n tún fún yín wọ́n ní oyè tó kan ará ìwò ó ń bọ̀ wá kan ará ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ oyè tó kan ará ìwò ń bọ̀ wá kan ará ẹ̀dẹ̀ ni àbí bẹ́ẹ̀ téèyàn ò bá róyè jẹ hmm, kábíyèsí elédùnmarè ó dàbọ̀ ó dàbọ̀ ẹ má fagùn ó dàbọ̀ ẹ gbà ó dàbọ̀ ah, ó ga ọ ṣé èèyàn wà ń bẹ̀ bí ò bá sí èlò ṣé èèyàn wà ń bẹ̀ bí ò bá sí ẹjẹ́ ń ṣe báyìí Yorùbá máa ń sọ pé ká ti bi pẹlẹbẹ mọ́ ọ̀lẹ̀ jẹ bẹ́ẹ̀ kọ́ o àwọn bàbá tí yóò tún bá wa sọ táwa bá kú òǹbí wọn ti wà ń bí bẹ́ẹ̀ kọ́ rárá o ká ti bi pẹlẹbẹ mọ́ ọ̀lẹ̀ jẹ rárá ká ti bi lẹbẹ mú ọ̀lẹ̀ jẹ ni ẹ dákun ibo ni wọ́n ń pè ní pẹlẹbẹ níbi ọ̀lẹ̀ èwo ló pẹlẹbẹ nínú ọ̀lẹ̀ àṣìlò ni ohun tí Yorùbá máa ń sọ ni pé ẹ jẹ́ ká ti bi lẹbẹ mú ọ̀lẹ̀ jẹ kí là ń pè ní lẹbẹ òun ni àwọn ọ̀lẹ̀ tó wà lára ewé eléyìí tó yẹ pé a kì í fẹ́ kó ṣòfò dànù tá a máa ń fi tá a máa ń fọwọ́ ha tá a máa ń fi ọmọ mi kan ti ẹ̀wà tá a bá ṣe mọ́ínmọ́ín eléwé ó máa ní mọ́mí ẹ má da ewé yín nù o màá ní kí ló dé ẹran mu mọ̀ tó ń jewé gbogbo àwọn eléyìí táwa ò bá ha kúrò yẹn òun ò ha á ní ká búrò òun náà kó má de ewé ti ẹnu kí ló dé ó ṣe fẹ́ sọ̀rọ̀ ẹ̀ dẹ̀rán nù léyìí á ní rárá ẹ̀yin ò kí ń ha dáadáa ká ti bi lẹ́bẹ́ lẹ́bẹ́ ń bẹ nínú ó ń bẹ lára ewé ẹ̀kọ́ lẹ́bẹ́ ni kò ń ṣe pẹlẹbẹ ká ti bi lẹ́bẹ́ mú ọ̀lẹ̀ jẹ bàbá mi ṣé mo gbà á bàbá ni mo gbà á o ó yá ẹ jẹ́ ká ti bi lẹbẹ ní o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ ń gbọ́ mo torí ẹ̀ ló ṣe jẹ́ kí n ṣe pápápá wọ́n á ní ká ti bi pẹlẹbẹ mú ọ̀lẹ̀ jẹ ibo ló pẹlẹbẹ nú ọ̀lẹ̀ ibo ló pẹlẹbẹ nú ọ̀lẹ̀ eléwé ká tẹ wàá ṣe lóní láìlọ́ọ̀nù náà ká fi náìlọ́ọ̀nù ká fi ṣe ọ̀lẹ̀ ibo ló pẹlẹbẹ ń bẹ̀ ká ti bi lẹbẹ mú ọ̀lẹ̀ jẹ lẹbẹ ń bẹ lára ẹ̀kọ́ lára ewé ẹ̀kọ́ lẹbẹ ń bẹ lára ewé ọ̀lẹ̀ lẹbẹ ní àmáìṣí lò ní Eh, ó tún ní nǹkan táwọn àgbàlagbà ayé àtijọ́ tí wọ́n máa ń fi lẹ́bẹ̀ lẹ́bẹ̀ ẹ̀kọ́ àti lẹ́bẹ̀ ọ̀lẹ ṣe wọ́n máa ń sọ pé wọ́n fi ń ṣoògùn sọ̀yì èmi ò mọ̀ ń pa àyùn mo kàn gbọ́ ni <laughs> bàbá mi àṣàmù ẹ kú kalẹ̀ mo kàn gbọ́ ni èmi ò mọ̀ ń pẹ̀ èmi náà gbọ́ nítorí ẹ̀ ni wọ́n máa fi sọ pé ká má da ewé ọ̀lẹ wa àti ewé ẹ̀kọ́ wa kákan má da káàkiri ẹni àrùn hmm. wọ́n ní Mm, tá a bá wò ó dáadáa ìwó ìlú tí wọ́n ń pè ní ìwó àti ẹdẹ ó jìnnà díẹ̀ síra wọn kì í ṣe ìlú ìwó ni wọ́n ń sọ o <laughs> oyè tó kan ará awó ó ń bọ̀ wá kan ará ẹdẹ ni oyè tó kan ará awó ń bọ̀ wá kan ará ẹdẹ awó ni ìlú tó súnmọ́ ẹdẹ nígbà gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ orí mo wádìí lọ́dọ̀ àwọn àgbàlagbà wọ́n ní nígbà kan pé ogun kan ń bẹ tí wọ́n ń pè ní ogun ọ̀dà wọn èbí rú yìí hmm wọ́n ní ogun yẹn òun ló ká ìlú Awó mọ́ eléyìí tí ogun yẹn náà ni wọ́n ń pè ní ogun Ìsàgàtì eléyìí tó jẹ́ pé olóko ò lè roko olódò ò lè rodò kò sẹ́ni tó lè jáde hostage lédè òyìnbó lédè Gẹ̀ẹ́sì ogun yẹn káwọn mọ́ tó jẹ́ wípé wọn ò lágbára kankan láti roko láti rodò nígbà náà Awó sì ké sí Ẹdẹ pé ẹjọ́ ẹ àwọn lọ́wọ́ káwọn lè jọ borí ogun iṣẹ́ mọ̀ pé mo sọ nínú ìtàn ìṣẹ̀dálẹ̀ Yorùbá ìlú kan máa ránṣẹ́ pé ìlú kejì láti ràn wọ́n lọ́wọ́ tó gun bá wọlé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa nínú ìtàn wọ́n a máa ránṣẹ́ pé tá a bá wo Abẹ́òkúta yìí náà a gbọ́ nípa àwọn kan àgọ́ Ìjẹ̀ṣà wọ́n ní nígbà tí nǹkan kan ṣẹlẹ̀ bóyá ogun àbí nǹkan kan ni wọ́n ránṣẹ́ pé àwọn yẹn ló fi di pé àwọn náà tẹ̀dó ẹ̀rí pé àwọn tí wọ́n bá ránṣẹ́ pé tí wọ́n bá tẹ̀dó sínú ìlú yẹn wọn kì í pọ̀ bí onílùú ẹ má jẹ́ kí n wàá jinlẹ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ wọ́n ránṣẹ́ pé awo awo ránṣẹ́ pé àwọn ẹdẹ pé tó ẹ wá ràn wá lọ́wọ́ ẹ kún wa lọ́wọ́ ogun yìí pọ̀ olóko ò lè roko olóde ò lè rodò ṣùgbọ́n àwọn ará ẹdẹ ò tètè wọn ò dá sí i bóyá wọ́n ní wọn ò dá sí i rárá ni kí n má sọ pé wọn ò tètè ṣùgbọ́n ẹnìkan wá ó wá ó sá àsálà fún ẹ̀mí rẹ̀ láti awo ọlọ́run bá ṣe orí kó yọ ó sá dé ẹdẹ òun ló sọ fún wọn pé ah ogun yìí lè débi gẹ́ẹ́ ogun ìdà omi ogun ìsàgàtì yìí ẹ ràn wá lọ́wọ́ lásìkò ẹ̀yin ará ẹdẹ nítorí pé hmm, àwọn ará bí wọn mú kékeré bí wọ́n bá ti ìbẹ́ ẹ mọ ṣèbẹ́yìn náà rí ohun tí ó ń ṣẹlẹ̀ ní ti fílàní tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ bọ́n bá ti kúrò ń bìkan ibìkan ni wọ́n ó tún kọrí sí pé à oyè tó kanra awó ń bọ̀ wá kanra ẹdẹ ìtàn dòwe ni mò ta ló wà lójú òpó yẹn jẹ́ ká fún yín ní míì àṣìlòwe kí lorúkọ yín bolẹ ti ń pè wá èlò ẹ káàsán bó o ló ṣe rí màmá òye wọlé ṣe ẹ gbọ́ mo ṣe yànnàná ẹ̀. ẹ ti ń gbọ́ tẹ́lẹ̀ oyè tó ká awó ló súnmọ́ ẹdẹ kì í ṣe ìwó ìwó jìnnà sí ẹdẹ díẹ̀ oyè tó kára awó ń bọ̀ wá kára ẹdẹ. Ah ṣé káwọ kẹta àìlọ́ra ìgò àìlọ́ra ògòǹgò bíi ti adigbọ́nà kúkọ́ àìlọ́ra ògòǹgò bíi ti adigbọ́nà kúkọ́ hmm, bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ẹ rò pé bẹ́ẹ̀ ni kò dá yín lójú ẹja ẹja wọ ẹlòmíì lójú òpó yẹn a lè má lè tu eléyìí lónìí á tù lọ́jọ́ mẹ́jọ. ìbùlẹ̀ tí ń pè wá ẹ̀lò ẹ káàsán kí lorúkọ yín ìbùlẹ̀ tí ń pè wá. Babátúndé láti àṣérò àìlọ́ràá ògòǹgò bíi tàdígbọ́nná kúkọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kọ́ ó yẹ sọ bó ṣe yẹ kó jẹ́ hmm. bíi ti gbọ́nkú kọ́ ẹ̀gbá ó dàbọ̀ àìlọ́ràá ògòǹgò bíi tàdígbọ́nná kúkọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ zero nine zero one two four six eight eight zero two ẹyọ kan tá a fi kásẹ̀ ńlẹ̀ rèé o. Hmm. kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá. ẹ kú iṣẹ́ orúkọ mi ni olúwaṣẹ́gun ní ògúnṣọlá. láti bo. láti ìdíyàbá. ah reverend olúwaṣẹ́gun fún mi ògúnṣọlá ti ìjọ ìdíyàbá baptist church ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣeun mo dúpẹ́ olùṣọ́ àgùntàn mi ọ̀wọ́n àṣẹ ìdùnmàrè. ayé òní kan yín lórúkọ jésù. àmín jésù máa jẹ́ ìtẹ́wọ́gbà. àmì jésù. ẹ ṣeun mo ní bèbí ìdí. ẹ ṣeun mo dúpẹ́ sá o mo mọ̀ ọ́ lóore o ẹ ṣeun sá. olùṣọ́ àgùntàn mi ah, ẹnìkan sọ pé yèyé gbàgede àṣà kò ń lọ ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì mò ń lọ ṣọ́ọ̀ṣì o ọmọ ọba mi ni mí ọmọ ọba bìtíìsì ni mí ṣe rí eléyìí tí mo mú wá gbẹ̀yìn yìí àtẹnudẹ́nu òwe àtẹnudẹ́nu lòwe yorùbá mi ò ní tu lénìí ẹ jẹ́ ká fi ṣe iṣẹ́ àmúrelé ẹ máa send whatsapp message tàbí ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ darapọ̀ mọ́ whatsapp page èyí gbàgede àṣà whatsapp page wa èyí gbàgede àṣà fans club zero eight zero three nine seven two two seven zero three zero eight zero three nine seven two two seven zero three lẹ́ẹ̀fì darapọ̀ mọ́ mi nọ́mbà yìí náà lẹ́ẹ̀fì bá mi sọ̀rọ̀ nọ́mbà yìí náà lẹ́ẹ̀lì fi ti àtẹ̀jíṣẹ́ whatsapp sí mi nọ́mbà yìí náà lẹ́ẹ̀fì darapọ̀ mọ́ mi lẹ́yìn ètò fún ìpolówó ọjà yín àti ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe lórí ètò gbàgede àṣà ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ apàṣẹ iléeṣẹ́ Sweet FM fún àǹfààní ọ̀tun tí wọ́n fún wa lórí ètò yìí lágbára lọ́wọ́ Elédùmarè bàbá wa Eddie Àìná gíwá iléeṣẹ́ wa no GM ọ̀gá wa pátápátá bàbá wa Senator Ọ̀nàlápọ̀ Bádàrà ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní ọ̀tun láti máa pèdè lórí afẹ́fẹ́ yìí lórí ìkànnì Sweet FM yèyé gbàgede àṣà mojísọ́lá àjà ìlú ọkọ mi àríkí ọmọ àfìjà sínú pètè ẹ̀rín àfẹbí sínú kò ń jà hun èmi lọmọ bólóúnjẹ bá rí mi tó rojú màá sì fà ìjẹ tẹ ẹ lọ́rùn tó tí mo kápá ọ̀kánjúwà mi ni àríkẹ́ ọmọ ajó má níwòrán mò ń lọlé lónìí wọ́n tún padà wá lọ́jọ́ mẹ́jọ lágbára ọlọ́run torí pé ìkọ́ kì í kọ́ bálá ìkọ́ ìkọ́ ọmọ ejò lẹ́sẹ̀ ìyókù tún dọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run ó dàbọ̀.